wọn mọ̀ ọmọ kan bẹ́ẹ̀ o oúnjẹ ṣùwà ewu àgbàlagbà ni màmá tó bí lọ́mọ. ó lọ bá màmá tó bí lọ́mọ lọ́jọ́ kan òní. gbogbo àwọn ẹgbẹ́ ni wọ́n ti dàlà wáyé àràfà ti ń bọ̀ lọ́nà yìí mo fẹ́ lọ tún yìí dẹ́. wọ́n rẹ̀ ilé àná bíi kẹ́ẹ̀yàn dá fún mi màmá bá ń kíbù sí i nílé dúníyàn ìwọ nìkan lọmọ tí mo bí kò sẹ́ni kejì má fi mí sílẹ̀ lọ sí ilé mò wọ́n mọ́ o lè lọ mẹ́ka tán kí bú wọlé dé ta ni ó dá ṣọ́bù mi ní ilé dúníyàn àràfà ìkọmọṣọ́ ìbù lọ́wọ́ àràbá àwọn ẹlẹ́ẹ̀kẹ́ ìjẹ́ ló tún kọ̀ lọ́nà ṣọ́ìbù lọ́ba màmá ẹ̀ ìyẹjú nìyẹn o. ó ní yàrá fati ń bọ̀ lọ́nà yìí mo fẹ́ lọ gùn mí bẹ́. wórele aná bí kẹ́ ẹ̀ yọ̀ǹda fún mi. ìyá tún kìkù sí fún ṣùgbọ́n àìkú. ṣáìbù bá bínú síta níwájú ìyá ẹ̀ o ó ń palẹ̀ mọ́ mẹ́ka ó kọ́lá tó máa lọ ó lọ bá màmá ẹ̀ láti dágbére fún màmá ó kúnlẹ̀ níwájú ìyá ẹ̀ ó ń sọ wípé ọ̀la tilẹ̀ mi àmọ́ bọ́lọ́hún bá fẹ́ kúrẹ́lẹ́ àìná bí ìfẹ́ yọ̀ǹda fún mi ìyàwó ṣùwáìkù lójú kò ní kó máa lọ kò ní ó máa lọ bọ̀wọ̀ fún bàbá rẹ̀. bàbá ẹ̀ ká ra lójú lọ́kọ̀ọ́ nàìjíríà. ṣáàbù lọ mẹ́ka pẹ̀lú mọ̀dínà ó ṣiṣẹ́ ìgbé pérépéré ó ń padà bọ̀ wálé ilẹ̀ bá ṣù sọ́nà ó bá yà mọ́ṣáláṣí láti sùn jíjọ́ kejì kó tó tẹ̀ síwájú ṣáìbù bá dìde lóru láti yànnà fìlà ó yànnà fìlà lọ́wọ́ àwọn kan lé olè bọ̀ olè sáwọ́ mọ́ṣáláṣí ó bá òdì kejì jáde wọ́n bá ṣù wáìbù níbi tó yànnà fìlà ọlọ́run náà ni ẹ mú dáadáa wọ́n bẹ̀rẹ̀ sí i ló bá ń kígbe ẹ mọ́jẹ́ mi mi ẹ wò mí dá ọkà ni mo ti ń bọ̀ wá ọmọ ádámọ̀ èmi kọ́ ló lè tẹ̀lé ilé dúníyàn ẹ mọ́jẹ́ mi mi ẹ wò mí wọ́n lù títí ojú ẹ̀ fọ́ ó wá do ní bára ó ń ṣe bára kiri tó bá lọ tó bá bọ̀ wá mọ̀ wí pé ẹni lẹ́kọ̀ọ́ méjì kò kò ní lọ́kàn ẹ ṣàánú aláìní àìjíṣu àìbù ẹ fún mi ní sàrà ní orí ọlọ́run mẹ́ta lẹ́yìn ẹ̀ eh, kò dé láti mẹ́ka màmá ẹ̀ ti darúgbó ó bá gbúrò oníbàárà àmọ́ dání àmọ́ àgbègbè ọmọ kan náà tí mo kí torí lè là ń wí. kálukú ti máa kà jẹ kó wálé ọlọ́run má fi ṣù àìbù yìí fàmí lẹ́kún kẹrin ṣù àìbù rọ bàná lọ́hún yọ bọ̀wọ̀ fún bàbá rẹ. pẹ̀lú bàbá ẹ̀ kálẹ̀ rálùjọ́ náà bó dàlá ìrọ̀. ọmọ ẹ̀ wá wọ́pọ̀ lu wọn fọjọ́ ọjọ́ kan kò mọ̀ pẹ̀lú àwọn lòún dé sọ̀kalẹ̀ òun ṣe bára ó dé ojúde wọn ìrọ̀lẹ́ ọjọ́ kan ìyá ẹ̀ bá kéde mo fẹ́ fún un lówó ó ti gbóhùn ìyá ẹ̀ tó bá mú màmá lọ dání ó ní èmi kì í ṣe kẹwò mi dára ṣé bẹ́ẹ̀ni lọ́mọ rẹ àìṣù wáyébù tó ní má lọ mẹ́ka tí mo lọ lágídí tó ń ti mẹ́ka náà yẹ ojú fọ́ òun ká àdánwò lọ́jọ́ ọlọ́run mi ò máa ní ṣe èrò ẹ̀ mọ́ <laughs> ó kàdé ó bọ́mọ́ kà ẹ fi mí ìyá mú wọn mọ̀ tí ṣọ̀rẹ́ ọlọ́run ọlọ́run ní ti ìrìlà lọ láàyè ṣùgbọ́n àìbù ọmọ ẹ̀dá ènìyàn gbogbo ohun tó fẹ́ jẹ́ láyé ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ ló wà kọ́tì rọ̀ mọ́ wọn má ṣe kọ́ fún wọn má jẹ́ ń ṣe ẹ̀yà mi rọ̀bì ọlọ́run. Ah ogun ẹ̀rọ ló fẹ́ ta lọ orin tí mo fẹ́ kẹ́ gbọ́ náà nù <laughs> orin wọn ti Wàsíù Sọ́díkì ló pọ̀ ó dẹ̀ ti kọ́ tipẹ́ ó fi ròyìn bí àlà ṣe rí ni èmi náà fẹ́ sọ̀rọ̀ nípa àlà so ó nìyẹn ó fi ròyìn bí àlà ṣe rí hmm. ó sọ ìtàn arákùnrin kan tán pè ní suwaib ó fẹ́ lọ ọmọkùnrin fẹ́ lọ sí ìlú mọ́kà ó wá lọ sọ fún yẹ lọ́dún kìíní ìyá ẹ̀ ní ọmọ lọ ó tún di ọdún kejì ó ń lọ sọ fún yẹ ìyá ẹ̀ ní ọmọ lọ ọkùnrin sọ àìbùyì bó ti fárígá nu pé ìyìn lọ bo ìyìn lọ mọ́kà làgídí lọ́ba lọ mọ́kà nígbà wọn padà bọ̀ láti mọ́kà ọwọ́ àyà mọ́ṣáláṣí ọ̀yàn náà fìlà bọ́n ṣe ń lé olè kan bọ̀ ní àtòdì kejì nu tó lè ń torí bọ́dún mọ́ṣáláṣí bọ́dọ̀ báyìí ó gbòdìkodì bòde ni nígbà táwọn tí ń lólè bọ̀ tí wọ́n rí Ṣùwàìbù wọ́n ti ra mú lórí ìrònú lúlú tó wíwọ́ wọ́n fẹ́ lu Ṣùwàìbù pa wọ́n sá lu ojú fọ́ Ṣùwàìbù yọ á di ẹ̀ǹ tí owó mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ nọ̀rọ̀ yìí wọ́n ń ròyìn àlà fún wa ni bálà sí lágbára tó nígbà Ṣùwàìbù wà dẹ́n tó owó ó tọrọ owó tọrọ owó tọrọ owó fún ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti ń tọrọ owó tí ìyá ti darúgbó dáadáa ó wá tọrọ owó lọ sí ojúde ìyá rẹ̀ nígbà tó tọrọ owó dé ojúde ìyá rẹ̀ tó tọrọ ọjọ́ iwájú ilé ìyá ẹ̀ ìyá ẹ̀ náà ti darúgbó kò rí nà mọ́ ohun ohun tí ohun iye ohun iye ohun ya tí Suwaibu gbọ́ ní Suwaibu mọ̀ pé à ìyá èmi ọmọ ilẹ̀ ẹ̀ fún lówó bóun àti àìsè ti mọ́ra wọn ẹni tó kọ nìyí ẹ̀kọ́ tó fi orin yẹn mú wa ni pé kéèyàn bọ̀wọ̀ fún yẹ ẹ̀kọ́ tó fi orin yẹn mú wa nù but ṣé ẹ ti rí ẹ̀kọ́ tí orin yẹn wá múrò wá ibì kan táwọn rí nu but mo ò mọ àwọn orin tó kọ yẹn kí ni àǹfààní tí aláwo ṣe láàrin suwaibu àti ìyá rẹ̀ oore wo ni aláwo ṣe suwaibu yẹn àti rẹ̀ ní mo fẹ́ illustrate gangan nìyẹn ká tẹ̀lé pé suwaibu gan kò tiẹ̀ kọ́kọ́ jẹ́ mùsùlùmí rárá ṣé ohun tó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ sí aláàmújẹmújẹ ok ẹja ẹja ti bí wò ya Ṣùwàìbù ní kí Ṣùwàìbù mọ lọ Mákà Ṣùwàìbù wà fagídí lọ ṣe ń gbọ́ ẹbí tá láti gẹ̀ẹ́tì àwọn méjèèjì ìyá àtọmọ nígbà Ṣùwàìbù fagídí lọ tó wá padà dé láti Mákà aláwa fẹ́ ó fẹ́ rìvẹ́ǹjì pé ó kọ aláfẹ́ gbẹ̀sán pé ó kọ̀rọ̀ sí yẹ̀ lẹ́nu ibi tó ti ń lólè ẹni tó lọ lé Mẹ́kà sẹ́yìn tí wàá gba islam kún sọ fún islam pé kó lọ mọ́kà pé dandan ni sẹ́yìn kó lọ mọ́kà débi pé yóò lọ dé sínú mọ́ṣáláṣí wọn àlólè wọn àmú àgbà pé àlá ń pọ̀ ìbínú yẹ ó ń pọ̀ ẹ̀lẹ́ iṣu ẹbú lórí wọn mú lẹ́yìn tó ń bọ̀ láti lè àlá nígbà wọn mú wọn lù wọn lù fọ́ lójú ó gba ojúlé kọjá ó wá gbóhùn yà yà náà ti dàgbà yà wá dìmọ̀ èèyàn wa kọ alẹ́ kọ pé kéèyàn gbọ́rọ̀ sí iyẹ̀ lẹ́nu but kò sọ iṣẹ́ ibi tí tí yàrá àṣẹ láàrin wọn. jọ ẹ wá jọ o ń fi orin ó ń kọ o fi ń praise Allah. nǹkan kan ló ń disturb network yìí o ó ń ṣé èèyàn ti ń gbọ́ bá yẹn gbọ́ ẹ̀yin olùfẹ́ ta lọ́hùn ó ń kọ orin rẹ̀ ó fi ń praise Allah ṣùgbọ́n ẹ̀kọ́ tó ń fẹ́ mú jáde ni pé kéèyàn gbọ́rọ̀ sí ìyàlẹ́nu bí mo sọ lẹ́ẹ̀kan ṣùgbọ́n òun ò wo iṣẹ́ láabi tí ó fi boko alájẹ mẹ́wọ̀n bí wọ́n boko alájẹ bóyá boko alájẹ lójú ara ẹni o bí ó sọ́kọ́ aláàṣẹ ni o torí pé kò gbọ́rọ̀ sí ìyàlẹ́nu ojú ẹ̀ kò jèrè ara ẹ̀ ilé Allah torí kò gbọ́rọ̀ sí ìyàlẹ́nu ìyágun ò jèrè ẹ̀ yàrá ti dàgbà ṣé penalty pé wọn wọn ẹ̀yin mùsùlùmí náà lẹsùkò pẹpẹ ẹni ẹni kó lọ ilé àlá ṣé penalty wá pé kó gbọ́rọ̀ sí ẹlẹ́nu ó lọ sílé àlá ní kójú rẹ̀ ò fọ́ àlá àfọ́ lójú yàrá ti dàgbà yàrá orí náà mọ́ ohun lọmọ fi gbọ́ ló fi gbọ́ ohun ni ìyá ọmọ fi dá ìyá rẹ̀ mọ̀ àti ìyá àtọmọ àwọn méjì wá lùsì àti látàrí pé látàrí pé lọ sílé àlá àwọn kọ́ ni wọ́n fi ṣe wá sí tiwọn nù látàrí pé ọmọ lọ sí ilé àlà ọmọ lùs ìyá lùs ìyá kí làlá fẹ́ jèrè lánìí yẹn ká sọ pé ṣùgbọ́n yẹn kò ṣe kò ṣe islam gan láti ilẹ̀ kó kàn mọ́ sí ẹ̀sìn islam rárá tí yóò kó ṣe irú àgbà kó bú tó ṣe. jẹun ẹjẹ wo táìtù orin yẹn àwọn èèyàn bẹ̀rẹ̀ táìtù orin yẹn ẹjẹ wo táìtù orin yẹn torí gbogbo nǹkan tó ti fi ń gbé àwọn èèyàn mọ́ra nínú ẹ̀sìn láti jọ yìí mùsùlùmí ò lè ronú sí i wòmí ṣe ni title ẹ̀ wòmí ṣe track tí mo play yẹn ó bẹ̀rẹ̀ láti sixteen minutes Wàsíù Sodiq wòmí ṣe ó sọ story suwaib wípé yẹ ni mo lọ mọ́ka ó lọ mọ́ka ó lọ mọ́ka torí pé yẹ ni mo lọ mọ́ka ojú ẹ̀ fọ́bọ̀ lé àlá olórí wọn wọn pariwo olè mọ wọn pa owó mọ́ṣáláṣí wọn parọ́ olè mọ ojú ẹ̀ fọ́bọ̀ lé àlá ó tọrọ owó tọrọ owó tọrọ owó tọrọ owó tọrọ owó tọrọ owó tọrọ owó ó tún padà dojúde wọn ìyá ti dàgbà torí pé kò torí pé fẹ́ lọ lé àlá ìyá ò jèrè ẹ̀ ah, ẹjọ́ <laughs> aláàgbìjà àyà aláàgbìjà àyà ó fọmọ lójú ìyá ìyá kí wàá ní kí ni wàá ní ìyàgé kálá ọkàn jọra lọ láyọ̀ kó bọ láyọ̀ kó go safe kó lọ láyọ̀ kó bọ láyọ̀ ìyẹn síbu ìyẹn ti lè jù fọlá láti ṣe <laughs> kó tàbí kó lọ láyọ̀ kó bọ láyọ̀ kó sì wàá tọ́jú yẹ ṣé ìtàlà wa ṣe fún tàlà fọ lójú ṣé aláà yá ni àbálà tó kórìí búbá yá torí ọmọ tí ìyá fẹ́ jẹun ló ti fọ́ lójú torí pé ó kọ̀rọ̀ sí ìyá lẹ́nu yẹn. torí kó kọ̀rọ̀ sí ìyá lẹ́nu ó wá dé ìyá ò jèrè ẹ̀ ìyá ò jèrè aláàtì fọ́ lójú ìyá ò jèrè ẹ̀ ọmọ òun ò jèrè ààrẹ wọ́n ẹ̀ tálọ̀ wulẹ̀ fi ṣe pé ok ó ti kọ̀rọ̀ sí ìyá lẹ́nu lọ́ọ̀rì kó bọ́ọ̀rì kálọ̀ wá ṣe yẹn kan míì fún táyì pé ìyá ò sì padà jèrè ẹ̀ náà tẹ̀yìn kálọ̀ kan yìí pé ó ti kọ̀rọ̀ sí ìyá lẹ́nu ó yà lọ́ọ̀rì kó bọ́ọ̀rì kó sì dé kádùá ò gbà kó lówó lọ́wọ́ kí yàrá wa jèrè tẹ́ pé aláwa fọ lójú aláàtì ìgbà tó wá tọwọ́ tó tọwọ́ aláàtì bá dáyà lágbà ìgbà tí yàwá dàgbà ìyàwá rí yóò lè jẹun rẹ̀ mọ́ ọmọ kò lè jẹun ara rẹ̀ ẹ̀ǹgbà yàwá rí afọ́jú ọmọ kí làyà fẹ́ afọ́jú ọmọ ṣe kí làfọ́jú ọmọ lè dà tíṣẹ̀ ti gbó ìròyìn alátànró fún wa nù. torí tí mùsùlùmí ò ronú pọ̀ pọ̀lọpọ̀rọ̀ ó dàbí ọ̀rọ̀ tèmi àti olùfẹ́ ìtàn sọ pé wáì tí mùsùlùmí ò kí ronú nípa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tẹ́yìn rògbà ẹ fi ń pọ́n ẹ̀sìn yìí le ẹ fi ń bàjẹ́ ni. ìjọ tí ẹ̀yin bá fi lè bẹ̀rẹ̀ sí ní ronú nípa Islam ìjọ yẹn lẹ́ni yóò nílò òmìnira ọkàn torí ìjọ tó bá ti gé tó bá ti rí bo irọ́ kan sùnrùnsùn tó bá ti já irọ́ kan yóò máa já gbogbo irọ́ yẹn lọ ni tó bá ti tó bá ti tẹ̀sí irọ́ kan nù Islam dáadáa tó rí pé ah irọ́ lélẹ̀ yóò mọ̀ challenge àwọn irọ́ yòókù tán ti pa ni tí wọ́n kọ́ wò pé ah wọ́n sọ pé ah, ètò ìdárúbá olórí kúrò jù tó challenge ẹ̀ ní tí muslim wà nílé ní táwọn muslim nílé tó bá yìí challenge irọ́ kan tó rí àfa ok nínú nínú Quran eh, Quran chapter forty seven verse four. Quran sọ pé kí wọ́n kí wọ́n kidnap èèyàn kí wọ́n jíyàn gbé kí wọ́n tún fowó ransom gbàlẹ̀ tó bá ka verse yẹn Quran sọ pé verse four tí Muhammad sọ pé kí wọ́n jíyàn gbé tó bá ka Muslim Muslim máa bẹ̀rẹ̀ lọ sọ fún ẹ pé instead kí Muslim kó sọ pé ah verse yìí wọ́n sì kó mọ́ Quran ni Muslim máa sọ pé ẹ eh, mm, verse tẹ̀sán yẹn tó tọ́ ni now a máa fẹ́ depend ànábì wọ́n ní ó ti wà ní òfin tí ànábì ṣe tó kà nínú Quran Quran chapter kí ló ti kà yẹn pé wọn ò gbúdọ̀ pààyàn ẹ̀ ń bá gba ẹ̀mí ẹnìkan là bígbà tó gbẹ́mí ogun ayé lànà ó wà ní Quran òfin mi ti wá wá ta àwa tó kà ní Quran pé ànábì pààyàn ó pa kíníkan nìkan ipe olójú ogun àwọn tó wá pé lọ́wọ́ àfààfọ́ àti pé ipò ojú ogun ni ànábì defensive fall ló jà wọ́n ju sọ́ọ̀dù sí lónà fi sọ́ọ̀dù kàńtà padà ẹjọ́ téèyàn bá lọ sílé téèyàn bá lọ kóòtù ìjọba ṣòfin pé gbúdọ̀ pààyàn kó wá di kóòtù kan pé kí wọ́n bá dáwọ́ pé ọ̀gbẹ́ni mi ó jẹ̀bi ẹ̀sùn tábí kọ́ a pé ó pa àyàn kó wá ní bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà ó ti gbà ó ti jìyà ẹ̀sùn tí wọ́n fi kàn án kò ní ṣé o kọ́ ẹ pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n jẹ́ ń ṣàlàyé ẹ̀ nígbà tó náà fẹ́ pa mo ṣe pa tó ń bá fìyà jẹ lómi mo lè fìyà jẹ bọ tí ẹ yẹn ó jìyẹ táyé pé mùsùlùmí wa sọ wípé ẹ táyà sọ pé ànábì ẹ ó pààyàn kìnnìkan tí mùsùlùmí wa sọ pé à pé lọ́wọ́ ni wọ́n ṣe mistake kó yẹn mọ́nu Kùránì yí pé kò sí mbẹ́ yí pé wọ́n parọ́ mọ́nà bí ni tó sẹ́tàn mo sì lè believe pé yes ó pọ́jú kó parọ́ mọ́nà bí but mùsùlùmí sọ fún mi pé bẹ́ẹ̀ ni yóò àlẹ́ mọ̀ defend ànábì yóò ní bẹ́ẹ̀ ni ànábì ṣe lóòótọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ànábì pààyàn but defensive fall ànábì jà wọ́n fẹ́ pààyàn bí ànábì fi ń gún yàn ó sì wà so tán ti mú wá fi mú instance wà pé kó bá dé court kó jẹ́ pé so pààyàn bó pààyàn tó á nìyẹn mo pààyàn ṣùgbọ́n torí kinní kan ó ti ó ti jẹ̀bi mọ́wùlẹ̀ rújọ́ mọ́. ẹlẹ́ẹ̀kejì Muhammadu ni mo fẹ́ àwọn mẹ́rin ó bẹ̀rẹ̀ láti mọ́ sínú ó ní wàásù làásà wàrú bá ó ní ẹ̀fẹ́ méjì ẹlẹ́fẹ́ mẹ́ta ẹlẹ́fẹ́ mẹ́rin inú ìwé tẹ́ gbé wá náà ni ó wà ní Kúránì táwọn ibi fẹ́ ju mẹ́rin lọ nínú hadith sahih buhari and muslim àwọn ibi fẹ́ mọ́kànlá mbẹ́ ó máa fà kan tiẹ̀ sọ náà fẹ́ sí facebook lóko àwọn máa fà àwọn máa fà gíná gíná torí wọ́n gbẹ bí orí ẹja yìí ó náà sọ ó ní parí mànà bíi pé ó ní tòótọ́ lànà bíi níyàwó ẹlẹ́fún ó ní bọ̀t àná bí ò lálẹ́ bọ̀t wáyé tó yẹ pé táwọn ibà ti ṣòfin àná bí náà ni ó tù ú inti problem tó ní pẹ̀lú muslim nìyẹn muslim táyẹ pé wáyé táwọn ibi rófin wọn àmọ́ wá dìfẹ́ ní òun bẹ́ẹ̀ ni ó rófin even I'm going to the character defense. Why so much defend here? Ah. Okay. Òun ló sọ pé Allah ní kí o fẹ́ ọmọ ẹ̀. Ó wà lọ fẹ́ eleven. Á bèèrè lọ́wọ́ àwọn um, Muslim brother pé a ah, torí àwọn fẹ́ mọ́ defend yàrá ànábì ni. Kí ló tẹ́ àlàáfíà tó sọ pé kí o fẹ́ ọmọ ẹ̀ tó tó wà lọ fẹ́ lẹ́mú. Wọ́n ní ẹ̀ àwọn ọmọ ànàbí tó bá kú sójú ogun ànàbí ò gbàyàwó ẹ èyí tó bá ṣe kí nìkan sójú sóko kí nìkan ànàbí ò fẹ́ yàwó ẹ torí kíyàwó ń bá wọn káyọ̀ pọ́lọ̀ bí adájọ́ ó ṣòfin pé ẹ mọ̀ ṣe kínní tó o bá ti ṣe kínní ẹ̀ wà jí ẹ̀ kó mọ̀ mọ̀ mú dìbẹ́ ó sì wọ́n sọ mọ̀ mú kínní kan wá pé ẹ fẹ́ dìbẹ́ ẹ reason tí mo fi ṣe ni o ò ní reason yẹn kan ah, nígbà tí mo wà kékeré tí tí tí ah, tí mọ́mi bá sọ fún pé ah, yàrá abẹ́yẹ ẹ gbúdọ̀ wọ́ mọ́ mi reason yẹn kan tó bá mi bẹ̀ mi gbúdọ̀ lọ wọ́n sọ fún pé yàrá abẹ́yẹ ò gbúdọ̀ wọ́ bẹ̀ mọ́ mi reason yẹn kan láti padà wọ́ bẹ̀ tó bá mi bẹ̀ gan mi gbúdọ̀ lọ torí pé oyin tán sọ ni pé o gbúdọ̀ wọ bẹ̀ tẹ́yìn bá rán bẹ̀ ó sọ pé o lọ ni kéé pé wà wọ bẹ̀ yáa rí wà kọ́ bọ́n bẹ̀ yáa sọ pé bọ̀dá alágbájá ló ní lọ́nù bẹ̀ ó ti jìyà. ọlọ́wọ́ ẹ àlẹ́bí náà ni mo wá pẹ́ lọ́run sófin ṣáàtà mo wá pẹ́ lọ́run sófin. òfin tí tó wá mú wá yẹn tẹ́ bá sọ pé ẹ tá a rí ibi tí àlẹ́bí ti wá bírèkì lùsì yẹn wọ́n á sọ pé torí nǹkan kan ni torí kíni wọ́n ní o mọ̀ mú kinní o gbúdọ̀ mú òfin o wá sọ pé o lè mú tálẹ̀ àkérè tó fi mú torí kinní kan báyìí bó o ṣe ti mú yẹn o ti lùfín yẹn o ti jẹ̀yà. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí màá mọ̀ pé ah why ti muslim máa ń dífẹ́ǹdì yìí ah, kún un ti ẹ̀ sọ muslim pé ah ànábìsí nǹkan báyìí kó wá kó nu wá kàkọ́ ni ah ànábì mọ̀ ṣe ń tòótọ́ o ah bọ̀kọ̀ ẹ̀ka kó wa kó wa àgbì pẹ̀kọ̀ ẹ̀ka mi ò lè ṣe náà yóò fẹ́ dífẹ́ndì ẹ̀. tọ́mọdé yìí sọ̀rọ̀ skóòpù tí wọ́n mọ̀ dùn mọ́ lẹ́nu ó mọ̀ dùn mọ́ lẹ́nu ó mọ̀ dùn mọ́ lẹ́nu ó ní wọ́n ti mọ̀ pé ju búrí gbogbo yẹn lọ. torí mi mọ̀ bó jìjẹ́ tó jìjẹ́ tó wáyé tó perfect jù yẹn lọ èyàn lè yàn wá wá ní pósíṣẹ́ láti máa dífẹ́ndì ẹ̀ ẹni tó mẹ́sẹ̀jì wá fún yẹn ẹ lóun ló jẹ́ ká máa la ló jẹ́ ká máa ló yẹ ká mọ ìgbà ló yẹ ká máa ló yẹ ká mọ ọ̀sán yàtọ̀ sí. ok tálà bá sọ fún mi pé èèyàn gbúdọ̀ lóbìnrin aláàfin sọ fún mi pé ẹ gbúdọ̀ fọkóbìnrin ẹ gbúdọ̀ fà wàhálà ẹgbẹ́ ọ̀sán nìkan nìkan tí mo ti máa sọ ọ́nù kúrán pé ẹ lè tẹ wá fà fi bá àwọn obìnrin ṣe kíní kan ẹ fi oorun dùn wọn tẹ bá fọyín dùn wọn tó ń bá gbọ́ ẹ fi ẹ lè lù wọn. tábìlì pé ah kí ló ti mọ̀ mẹ́rin ní kí wọ́n lóbìnrin ní tó yẹ kó lóbìnrin ẹ̀pẹ̀ ẹ̀ torí pé frustrate mọ̀ mí. àwọn mùsùlùmí àwọn mùsùlùmí ọmọ àlá ẹ jẹ́ ká mọ̀ tọ́nu owó tẹ́ ẹ kó wa gan ọlọ́run tó dá wa ò rí báyìí ọlọ́run tó dá àwọn Yorùbá ò rí báyìí ẹ tó bá fi ìjọ tí àti mùsùlùmí àti àtibọ́ tó jẹ́ kìrìsìtẹ́nì níjọ́ tó bá fi lè rò pé nǹkan báyìí inú ẹ̀sìn mi wọ́n fi kíní ìparọ́ fún mi tó bá fi lè mú yẹn tó bá fi lè wọnú ẹ̀ tó observe yẹn dáadáa ó tún rí lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tán ti pa fún ọ tí wọ́gùn tiẹ̀ nù. mo fi kọ́ play record wò bọ́ yẹn bọ́ yẹn ti pẹ́ eh, máa yẹn ṣe record yẹn ti pẹ́ wò mí ṣe ni táìtù record yẹn. ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ àlá òun fẹ́ fi sọ̀rọ̀ pé eh, àlá ò inú àlá ò dùn sí kí kọ́ ọmọ kọ̀rọ̀ sóbi lẹ́nu kò mọ̀ kó fi burúkú àlá jẹ ni suwaibu ó ṣe mùsùlùmí ó jẹ́ mùsùlùmí dáná ó sàn kí suwaibu yẹn mọ̀ jẹ́ mùsùlùmí dìbò yẹn jẹ́ mùsùlùmí tálà wá jojú ẹ̀ lọ. ẹ̀ nígbà tẹ́yìn náà gbẹ̀sìn wà kí lẹ sọ nínú ẹ̀sìn yẹn fún pé kẹ́ ẹ tí èèyàn bá ṣe gbogbo iṣẹ́ tí èèyàn bá ṣe tí èèyàn bá ti ìdílé aláàyín iṣẹ́ rẹ̀ ò tí ì pè ilẹ̀ ẹ̀bẹ̀ mọ́ tuntun ju tíbi lọ. mo fi tájú kínní ní uwi ta ni àlá yẹn gangan ta ni àlá yẹn ṣé ọlọ́run olódùmarè tiwa náà ni ojú ti là ẹ̀ lè tàn wá mọ́ àsìnlẹ̀ wọn kan náà àwọn àbá tán scope lórí púpù mọ́lẹ̀ àwọn lókùrí bú tí bá wa àsìnlẹ̀ wọn kan náà o àsìnlẹ̀ wọn kan náà ó sì sọ fún pàṣẹ lọ́nà kan náà táìpẹ́ tí àbá sọ pé a fẹ́ bọ́wọ́ mọ́ṣáláṣí àbọ̀wọ́ mọ́ṣáláṣí tó wà táìpẹ́ tàbá ti wá sọ pé àìjì ẹja lọ́dí ògùn ó ní ẹlẹ́bọ nímọ̀ olórí búkú nímọ̀ àìní òfò nímọ̀ táwa máa ń pa àṣìlọ nǹkan náà táwa ò bá ti takò tiẹ̀ mọ́ takò tiwa bọ́ táwa rìn generation kan ti dé tájọ tájọ mọ́ yẹn tí mùsùlùmí bá lè tẹ̀lé oníṣẹ̀ṣe lọ síbi ọdún ẹ̀ tó ti bọ̀gùn tọ́yàn bọ̀gùn tán ní ogun yè tó lọ síbi ọdún mi tí mùsùlùmí náà tẹ̀lé wọn lọ síbẹ̀ tán jẹ́ lọ ṣe tó oníṣẹ̀ṣe náà tẹ̀lé wọn tó kálukú bára wọn ṣe tá a ríra bí kan náà gbàyàn mo tún gbà pọ́nlọ́n kan lásìn bọ̀ kí mùsùlùmí wá dúdú pé àwọn ẹlẹ́bọ ẹ̀dá ànámọ̀ kan mọ́ bọ̀ iná òun abẹ́ dálẹ̀ tàbí tòwẹ́ kó wọn sí wọ́n fi kí ní ẹ̀tàn ara wa ni láti wọlé sí wàhálà wọ́n ti wá wọlé sí wàhálà tán wọ́n wá fẹ́ pa kínní yẹn rẹ wọ́n fẹ́ pa àṣà rẹ ó rí wọ́n sọ pé àwọn ti gbàgbọ́ yé àwọn ti báyìí mọ́ ìjọ tí mùsùlùmí bá ti gbàgbọ́ yé ìjọ náà ló ti ń problem ìjọ náà ni wàhálà ti dé bá ọ̀pọ̀lọpọ̀ kan ló wà nínú ẹ̀sìn tó yẹ kéèyàn question tó yẹ kéèyàn béèrè pé kí ló ti kí ni rí bẹ́ẹ̀ wà ní béèrè á kàn mọ́ sí gọ̀tù gọ̀tù gọ̀tù gọ̀tù gọ̀tù gọ̀tù gọ̀tù gọ̀tù jẹ́jẹ́ ni Abrahamu ẹlẹ́ran ń pẹran ló pẹran owó ọmọ kò rọmọ ó ṣe ó bá ṣe májẹ̀mú according to your stories ó abraham ní májẹ̀mú ìyẹn ibrahim ló fi lọ pẹran lọ́lọ́ ni allah fi sọ pé ẹ ó dà ó gbà tó ń wọ́mọ tó rọmọ gbẹran kó fi pèsè ọmọ ó dẹ̀ rúbọ ó dẹ̀ sun ẹran kí wàá làwọn àbá tiwa táì tó ní káwọ́ tó máa pẹran lónìí tí mohammed wa sọ́dà ṣe fún sáwà wọ́mọ ni ah, èmi ò wọ́mọ kí mò ń pẹran lọ́dọọdún fún níta fi mọ̀ pé irúbọ ni irúbọ lòun náà nìyẹn irúbọ ni bàbá tèmi ìwọ mọ̀ bàbá mi fẹ́ yàwó ló rọ̀ lọ́rùn ó bímọ ó rọ̀ lọ́rùn kò wọ́ mọ ó sì ń pẹ̀yà lọ́dọọdún táwọn sọ̀rọ̀ ẹ̀mọ̀sí bẹ́ẹ̀ pẹ́ bẹ́ẹ̀ ni pẹ́ mẹ̀sìn mẹ̀sìn mẹ̀sìn mẹ̀sìn mẹ̀sìn ìṣòro òní Yorùbá rí ọmọ mi tí mo béèrè lọ́wọ́ kan náà lọ́sàn-án ó dáa àfà ó sọ fún ìyàwó rẹ̀ ẹ ẹ dàbọ̀lẹ̀ ní mọ̀mọ́dún ni ẹ mọ̀ dàbọ̀lẹ̀ ní ẹ mọ̀ bójú ẹ mọ̀ lo jẹ̀dẹ̀báàbù aṣọ ìyàwó aṣọ ẹlẹ́yà ń wọlẹ̀ àfà lọ gíṣòkòtò tiẹ̀ ó di tòfin wọn á bí lọ àpapọ̀ kí ló dé tí ẹ̀mí ní gíṣòkòtò ní ẹ torí pé tó bá ń kanlẹ̀ ẹ tó bá ti dúró kún tí ó bá ti dé ibi kókósẹ̀ ó lé téèyàn bá fẹ́ kí ni ó lè kó dọ̀tí ṣé ti jẹ̀lẹ́báàbù ẹlẹ́yà ó kó dọ̀tí bóò lòfin ó ṣe fi ọkùnrin tí ó kàn kéje obìnrin tí ó fi kọ́kọ́rọ́ dọ obìnrin mọ́lẹ̀ obìnrin náà Islam wúlò àyà ń tiẹ̀ president Croatia obìnrin ni. ẹni pé àwọn obìnrin Saudi gan wọ́n ti yarí mọ́ àwọn ọkọ wọn lọ pé kí ni wọ́n lọ protest wọ́n ní wọ́n mọ̀ drive àwọn náà ti ń drive nísìnyí gbogbo àwọn obìnrin Saudi wọ́n ti ń drive wọ́n lọ protest pé aláwa drive tẹ́tẹ́lẹ́ náà obìnrin ò kì í káròyìn obìnrin ti ń káròyìn obìnrin ti ń drive nísìnyí wọ́n lọ protest ni kọ́tọ̀ ti Saudi blow tí ò work tí wọ́n tí wọ́n adjust tí wọ́n ń gbégilé àwọn wá ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ níbí àwọn ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ níbí ní táwọn kan ti lò tó ti fail ẹ ẹ yẹ bá ń pín nọ́mbà yẹn ok nọ́mbà tẹmọ nọ́mbà ẹni tó wọlé o eight one five six nine zero eight one one four o eight one five six nine zero eight one one four ó ní o eight one five six nine zero eight one one four o eight one five six nine zero eight one one four Anytime tẹ́ program yẹn bá ń pín nọ́mbà yẹn o eight one five six nine zero eight one one four o eight one five six nine zero eight one one four tàbí kan dá sí náà ni pé irú èyàn wo ni àlá yẹn ṣé bí àlá ṣe fi pọ́lísì yẹn lẹ̀lẹ́sì làwọn èèyàn làwọn èèyàn ṣe ń tẹ̀lé ni àbí àwọn èèyàn ló ṣí ọ̀rọ̀ yẹn ló ṣí pákéjì fún wa ṣé ah, oh. àwọn ìdíjà pé náà wà lóyún pé hello hello dá sí tò hello dá sí tò pàápàá.

a lè gbádùn yín wọlé ń ṣe yàn o oh eight one five six nine zero oh eight one one four. hello hello ẹ̀sùn kò mí tẹ̀ ń gbọ́ ẹ̀sùn kò mí tẹ̀ wá yẹn ẹ̀sùn kò mí tẹ̀ wá yẹn ẹ̀sùn kò níbi program tẹ̀ ń gbọ́ yẹn ẹ̀ ẹ̀ ó yá ó yá à ń gbọ́ yín má yẹn. ẹ dá sí tó à ń gbọ́ yín à ń gbọ́ yín. ẹ kálẹ́ ẹ pa kíní tẹ̀ ń gbọ́ yẹn kẹ́lẹ́ bá kẹ́lẹ́ kẹ́lẹ́ bá. yẹ sà. a ti a ti fa. ọ̀sán yìí kẹ́kẹ́ dá sí méjì lálẹ́ yìí ni pé orúkọ mi ni azeez mo ń pè láti. Ah. mú kí n ta lé. Ah, so ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló yẹ ká question. ọ̀pọ̀lọpọ̀ kẹlẹ́ ká question tá question ọ̀pọ̀lọpọ̀ kẹlẹ́ ká béèrè sí tá béèrè sí wọ́n wá fẹ́ fi àṣà tiwọn táwọn lò talẹ̀ tó ń pè é hello ẹ dá sí tò. tàbí. hello. hello. ẹ kálẹ́ bàbá. ẹ kálẹ́ ẹ kú iṣẹ́. yes sir. ẹ jọ a fẹ́ bèèrè hmm. nípa báíbù àti kùránì hmm. wọ́n ní abraham hmm. wọ́n ń tẹ̀lé abraham àwọn tó láàánẹ̀ bọ̀dé wọ́n sọ pákẹ́yìndínlẹ́gbọ̀n ṣé bíbélì ló ṣáájú ni àbí kùránì. <laughs> ok. ẹ jọ ẹ mọ bìnrin. Ah, àwọn tí ó àwọn tí ó àwọn tí ó dára ó pè wọlé. <laughs> torí nígbà tí bíbélì ò dáa tó wá jẹ́ gbogbo tó wà nù bíbélì jẹ́ kọ́kọ́ kọ náà ló wà nù kùránì yìí kẹ́ẹ̀rí hmm. bó ti takora wọn pátápátá bó hmm. ti dùn àmúlùmọ́là hmm. ẹni bíbélì ò dáa irọ́ nìyẹn kọ́ bẹ́ẹ̀ gbogbo tó dẹ̀ wà nù bíbélì ló wà nù tìyẹn ṣé ebi kùránì ló dé kẹ́yìn bíbélì lákẹ́yìn dé gbẹ̀gbọ́n yìí tó tún ti wá di aṣáájú gbẹ̀gbọ́n báyìí <laughs> ẹ̀rí pé nǹkan ti dàrú báyìí. <laughs> àwọn yóò dáhùn rẹ̀. ajé wọn bá wa dáhùn àwọn àlejò tó. ẹ ṣe ẹ ṣe mo dúkìá bá mi. ẹ ṣe ẹ kú iṣẹ́. wọ́n ní wọ́n ní bíbélì ò dá bíbélì ò yí ṣáájú gbogbo ohun tí bíbélì sì sọ náà Kùránì wà reference bíbélì ṣáájú Kùránì tó wá wá táyé pé ó sọ̀rọ̀ tẹ̀lé bíbélì òun àsopọ̀ òun ló sọ sí gbẹ̀gbọ̀n. hello. ẹ lẹ́kàlẹ́. ẹ kàlẹ́. ẹ kú ètò. ọlọ́run ló ń tò ọ̀dún mi fẹ́ dá sí ní inú ètò alẹ́ ni pé ó dà yẹn pé nǹkan tí ẹ̀ẹ́pù tí íńtánẹ́ẹ̀tì ṣe fún wa kò sí nǹkan yẹn kiri. nítorí àwọn ìlú méjì kan wà ní àgbáyé hmm. tó dẹ̀ pé kùránì àti báìbù wọn sọ̀rọ̀ ń pa wọn tó yẹ pé wọ́n á wọ́n òkùnkùn fún lílo oṣù mẹ́fà alẹ́ tó wà nínú ọ̀sán gangan fún lílo oṣù mẹ́fà wọ́n hmm. ṣe pé bóyá aago yẹn ò ní lọ aago máa máa lọ hmm. ṣùgbọ́n ọ̀sán ló máa wà fún lílo oṣù mẹ́fà. Hmm. ìlú wo ni yàrá. tó bá ti di oṣù mẹ́fà mi àwọn àkànní àkànní something ẹ̀yẹ́ ti mo mi ò lè gọ́gbọ̀n ẹ̀sìn but àkànní mi ti gbàgbórúkọ ìlú yẹn hmm. ìlú méjì ni ok nísìnyí à ń gbàwé Ramadan hmm. ẹ jọ tó wáyé pé ẹ̀sìn yìí kò ń ṣe pé bóyá ọ̀dọ̀ Arábù nìkan ni ọ̀rẹ́ ni Ọlọ́run rán Muhammadu sí tó wáyé pé gbàgbá ló rán sí ó yẹ kí Muhammadu kò lè sọ̀rọ̀ nípa ìlú yẹn ipe àbọ̀mọ̀ yẹn àbọ̀mọ̀ máa gbàwẹ̀ Ramadan bẹ́ẹ̀ líle bọ́mọ̀ yẹn máa ṣe ẹ̀sìn bẹ́ẹ̀ líle torí ọ̀sán ọgbọ́n ló máa wà wọ́n dẹ̀ pé tí wọ́n ò bá wọ̀ wọn gbọ́dọ̀ sí kíni wọn ò gbọ́dọ̀ ṣínú hmm. àbí káwọn yẹn wọ́n máa gbàwẹ̀ fún dídí oṣù mẹ́fà wọn ní ṣínú ni. Ah. <laughs> wọ́n ti kú tán. àwọn nǹkan kan wà tó yẹ kó yẹ ká ronú sí hmm. mo wọn ò mọ̀ bóyá ìlú mi wà mú mi tó tún exist. Hmm. that was the story tó mọ̀ lásìkò yẹn pé mo wà ní agbègbè Mushin mo ṣe nǹkan lójú mi tó ni mo ṣe nìkan ni mo kọ́lẹ̀ mi mọ̀ páwọn kan wà ní Jẹ̀bú mi mọ̀ páwọn kan wà ní Ọ̀yọ́ mi mọ̀ páwọn kan nǹkan tó wà nínú sórí tèmi rí gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tọ̀dọ̀ mi nìyẹn. Hmm. kọ́ máa ma sọ pé bóyá òjíṣẹ́ kan lọ́lọ́run ti gbàgbáyé àti Jesus Christ Jesus Christ ó rán táwọn tiẹ̀ ní ilẹ̀ Ísírẹ́lì ni mọ́mọ́dù ó ràn táwọn tiẹ̀ nílẹ̀ arábù ni hmm. kò sí nǹkan tó kàn pẹ̀lú gbogbo àwọn yẹn hmm. but ó tẹ̀ tó wá di pé wọ́n ti wá gbé fún wa àkàmá tó wá gbàjọ́ àwọn tó gbé fún wa lọ àlàyé hmm. tọ̀dọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ ẹ kó ètò. ẹ ṣe mo dúpẹ́ ẹni ẹni dáàmú ọpọlọ yóò ní kú làkàyàn ní ìjọba ohun tí wàá fi dìde náà nìyẹn nígbà tí wọ́n ti fi tó ayé pé bọ́sẹ̀ ṣe ń ṣe nítorí pé everybody ń lòfẹ́ tí ó sì wájà ó bá yín tó bá rí o sọ nígbà tó bá ti fi nọmọlẹ̀ kájí la sẹ́niyàn kó sọ̀rọ̀ ni but ẹ wo islamic orientation wọ́n ti ba nọ́ọ̀tì jẹ àwọn ọmọ aláwùsá ti pọ̀ ń bí náà táwọn yóò tọmọ Yorùbá fi ń sọ pé ẹnìkan wípé ó bú mọ̀mọ́ wípé ó jẹ̀bi ikú tọmọ Yorùbá fi ń ronú báyẹn ṣé ìpọ́n ní kọpọlọ wọ́n ti ń kọ́ sára náà ní brain yẹn akéwà gúdà àbíkí ni ìwèrè tó ń sọ pé ṣe rí bọ̀bọ̀ ọmọ ta lọ́lọ́run yẹn á ah, àwa mùsùlùmí ó yẹ ká ti rà nǹkan yẹn sọ́dọ̀ ẹ̀ ah, ẹ̀jẹ̀ náà ti gbé ẹ̀jẹ̀ àgbà pẹ̀lú mi ẹ̀jọ̀ hello hello ẹ̀yin programu yín lẹ̀ etí ìgbéjì ìkànlẹ̀ gbọ̀nú méjèèjì ẹ̀yin ètò lẹ̀ <laughs> arákùnrin i need nobody send Muhammad <laughs> èmi ò lè ilé ilé dé yìí mele mi lè dá e e ègbéjì ìkẹ́ láàyè lẹ́fún kan. so tó bá jẹ́ pé ẹ lè practice ẹ̀sìn yín láì fi da omi àlàáfíà lè ju ìró good ẹnikẹ́ni tó bá ti fẹ́ pè yóò kọ́ yín sàlẹ̀ tí abẹ́rẹ́ sílẹ̀ ẹ̀ka lẹ́. ẹ̀ka lẹ́ ẹ̀kú ètò. olóòlóǹtò. yes tẹ́rí nǹkan tí èmi lè fẹ́ sọ nípa question tí máàlẹ́kì kọ́kọ́ béèrè pé nínú bible àti quran ìwò ló kọ́ ọ̀ràn wa at least wọn dákẹ́ ìdígbẹ̀gbọ́n àbí. tó hmm. nípa ìbẹ̀yẹn ká sípàṣẹ ìbẹ̀yẹn ń tọ́nà ẹ̀ padà yìí bible ló kọ́ wa. Hmm. kí Muhammed náà tó wà wò bí gbàdá pé bí politician ní Nàìjíríà bí tá a ṣe APC tá a ṣe PDP ọ̀nà tóun náà máa fi wò pé àbáwò ah, lòun náà ti lè lérò lẹ́yìn lòun náà fi fọ́ọ̀mù kùránì yẹn jọ kì í ṣe pé kìnìún a lè tún dúpẹ́ lọ́wọ́ àtúntò bá translate sí english ẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìlú èmi báyìí nílùú tí wà muslim tó wà lẹ́mìí àwọn tó bí nílùú tó ń bí mi sí mi ò tó bí twenty àbí fifty tó máa kà wọn hmm. bọ̀tẹ́ bá di wàhálà tí èyí tó jẹ́ zọ́gbọ́n jẹ́ àfa wọn wàhálà tó ń fa bẹ́ẹ̀ ibùn gbogbo nàìjíríà gbọdọ̀ fa tán hmm. ìkó lẹ́ pé táwọn apilẹ̀ rẹ pé táwọn èèyàn lè fi lọ ya wọnú mọ́ọ̀sì yẹn gbogbo àwọn ọ̀dẹ́kùnrin máa pèsè fún àgé tàbí kírísítẹ́nì irú bí orin solomon àgbẹ̀ à nígbà tí báìbù sọ pé ìgbà tí àwọn adam àti ifá tí wọ́n jẹ èso wọn á gbọ́dọ̀ kókó ka ọlọ́run ẹ wá ṣe kókókókó ka lọ́lọ́ba ní ìwà ádámù lóní ọlọ́run bí ojú ń tì mí ó làwọn èèyàn tó wà bẹ́ẹ̀ náà wá tún kú sẹ́yìn yẹn mo rò pé kó má fi àwọn èèyàn ṣe àwàdà yẹn tó ìkan tí àwọn wà áfítà yẹn ó dìgbà kó tí mo wá òpè à sáwọn ẹni tí wọn lè pèsè ọdọ ẹkún àlẹ fi pèèyàn sí ọ̀dọ̀ tí wọn lè dúpẹ́ kó lè máa wájà ìjà ìjà ìjà ìjà lọ́dọ̀ lọ́yà ètò wọn ni. Hmm ẹ ọ̀rọ̀ fan so bí o dẹgbẹ yìí ni yìí sá. orogún òwò ni. orogún òwò ẹgẹ ti ẹ orogún sọ pé ọ̀rọ̀ pa gbọ́dọ̀ àti pàtì ni ẹgbẹ́ ìpínlẹ̀ tẹ́lẹ̀ ṣọ́ bọ́ báyìí gbogbo ọ̀nà tí pàtì lè máa fi wò pé ọ̀dọ̀ òun ló máa wá òun ni olúkàlùkù wàá bẹ̀ ṣe dá. Hmm. strategy strategy hmm. ni. òfin yẹn báwo ni òkè kí ni gbé mẹ́sàgì wá fún ẹ àsìkò tẹ́pọ́ lọ́run wá ìwọ ló lọ́gbọ́n jù ìwọ ló lẹ́ẹ̀bìtì ibùkọ́ ẹ tó wá sọ̀dọ̀ ẹ̀gàn o ò ó tún ṣẹlẹ̀ ọ̀nbá yàn mí kí ẹ pé kò lọ́gbọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀nbá nìyẹn á sọ pé ah Jubril ló máa jẹ́ ìwọ náà ó fi Jubril ni ìwé òkè ẹ tó fẹ́ mú mẹ́sẹ̀gì peace wá fún ẹ̀ẹ́dẹ́gbẹ̀gbà tó kọ́ ọdún kọ́ kí ẹ lọ́rùn mọ́lẹ̀ ni lálẹ́ ṣe ẹ̀ṣẹ̀ àtolówó ẹ̀. ẹ jẹ́ pé ẹ ṣe orúkọ bàbá mi. ok ok ẹ ṣe rà. hello. hello. hello hello. E, e, etí ìgbéjì tí a fẹ́ parí program ẹ̀ kọ́ yìí tẹ́ gbọ́lẹ̀ ẹ jáde tó wà káwà bọ́dá mi ẹ kalẹ̀ yes ẹ kalẹ̀ olúwàfẹ́mi ló ń bá yín sọ̀rọ̀. ẹni dáàmú. àmì ẹ jọ question ìbéèrè tèmi náà ju kò ju ẹyọ kan lọ hmm. òun náà ni pé nínú nàìjíríà àti Egypt ṣé ń gbọ́ mi sà. mo ń gbọ́ yín. nínú nàìjíríà àti egypt hmm. èwo ni èwo ni ọlọ́run dá nínú méjèèjì. Ah. <laughs> ó lágbára o. Ah. torí pé torí pé egypt wà ní bible hmm. nàìjíríà ò dẹ̀ sí níbẹ̀ a jẹ́ pé nǹkan tó jọ ara bíi tójú wọn rí hmm. ni wọ́n kọ ìwé ìtàn tiwọn o. Hmm. ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ máa tún máa ń sọ fáwọn èèyàn pé tó bá jẹ́ pé nàìjíríà ló kọ báíbù àti koran tó gbé lọ́wọ́ òyìnbó yìí lọ́wọ́ wọn ò ní àṣẹ hmm. black monkey ló máa ń pè wá ọ̀pọ̀ olóyún wọn dẹ̀ máa ń wà bíi ẹranko tí kò jẹ́ nǹkan kan hmm. èmi máa ń sọ bẹ́ẹ̀ torí pé gbogbo ìṣesí wọn ìhùwàsí wọn gbogbo ẹ̀ pátápátá ló yàtọ̀ àwọn dẹ̀ máa ń wà díwé báwa ṣe máa ń bí yorùbá máa ń ronú àtẹ̀dúgbẹ́gbẹ́ wọn ti yorùbá wa ń kọ̀kan nílẹ̀ mi yorùbá wa ń bìbà ó ti ń àti ń gbó díẹ̀ díẹ̀ ṣé ìlú haúsá yẹn náà ibi tí àwọn adarí wọn bá kọrí wọn lọ ibẹ̀ ni wọ́n lọ wọn kẹ́ ń rò síwájú wọn rò sẹ́yìn. aláwọn ọmọ yorùbá kan tó mọ pèsè wọn pé haúsá ló dáa ju wọn ni kọpẹsẹ kọpẹsẹ ìwé rẹ gbó. ìlú tó ní kálukú bá rìn dé ọgbọ́n tí bí ìlú tó téèyàn bá ṣe ní ìlú yẹn tí ló ṣe máa mọ̀ pé bọ́yẹn ṣe lé ní ìgbà ó yàtọ̀ níbi tó ṣe ń bìbà bọ́yẹn ṣe ń bìbà ó yàtọ̀ síbi tó ṣe ń bìbà. yẹ sà mo ní kínkín yín ni sà. ẹ ṣe wo dúpẹ́. ọpọlọ yín ò ní jọba. ẹ ṣe wo dúpẹ́ alẹ́ tí ó pè wọ́n sọ ìtàn bí wọ́n ṣe ìtàn kọ́dánù nàìjíríà àti íjíbítì tó yẹ pé nínú ìtàn tí mo mọ́ <laughs> àbí mo ti sọ nàìjíríà ń gbà náà bóyá Egypt gbogbo ayé ń jẹ́ ń gbà náà wọ́n ń kó tán tiwọn wọ́n sì kó lè wa lọ màá tó àṣírí kan fún yín nípa gbogbo tàtàkọ yìí ah àwọn èèyàn sọ̀rọ̀ hello hello etí ègbèjì ẹjọ ẹ bá wa yín ti ètò ẹ̀gbọ́n yẹn sílẹ̀ ká ẹ kẹlẹ bá gbádùn wa. hello Baba ẹ ní dáàmú. ẹ ẹ jọ ẹ bá wa ti pẹ́ lórí tí arákùnrin ẹ̀sán yẹn béèrè pé ìwo ni bíbélì náà kọ́ wà ní àfikún rẹ̀ ó ní tó bá jẹ́ pé bíbélì ló wà. Ah. Ah. mo ṣe mo ṣe kí ni ìdá mo ṣe mo ṣe wọ́n padà ó dìbò ṣe bíbélì olùkọ́ wà ní àfikún rẹ̀ ni kùránì kùránì ò takò pé kẹ́ ẹ̀ bíbélì ọkọ̀ wa ṣùgbọ́n kùránì kùránì sọ pé òun jẹ́ òun jẹ́ akányìndé gba ẹ̀gbọ́n so ó ti gbẹ̀gbọ́n lọ yí bíbélì báyẹn according to according to Muhammad and Muslims wọ́n ní ìgbà tó ti ní pé ó ti gbẹ̀gbọ́n so òun náà takò pé kì í bíbélì ọkọ wa ó náà dẹ̀rẹ̀ fẹ́ǹsẹ̀ but ẹ jẹ́ ká wá ṣàkíyèsí gbogbo ọ̀rọ̀ tó wà nù kùránì àti ọ̀rọ̀ tó wà nù kùránì pàápàá jùlọ bíbélì ó jẹ́ ọ̀rọ̀ àwọn aráàlú wọn ọ̀rọ̀ àwọn akọni wọn gbogbo iṣẹ́ dáadáa tí àwọn aráàlú tí wọ́n lọ́dọ̀ tí wọ́n ṣe so ó kẹ̀ sí wọ́n sọ pé ní ayé ìgbà kan ọkùnrin kan tó ń pè ní kinní kan tó ń pè ní Peter ó wá ṣe báyìí báyìí báyìí nígbà tó wá ṣe tán ibi tó wà padà já sí ni so obìnrin olórísun ẹ̀jẹ̀ wọ́n á pílẹ̀sẹ̀ wọ́n sábà gbogbo sórí yẹn so n tí wọ́n fi sórí sọ ni pé àwọn akọni wọn àwọn èèyàn ara tọ̀dọ̀ wọn nígbà tí wọ́n ṣe nǹkan nǹkan dáadáa tí wọ́n ṣe ibi tó wá padà yọrí tó wá padà ẹ́ndì tó wá padà jẹ́ dáadáa wọ́n á sọ pé ọlọ́run ọlọ́run tí wọ́n bẹ̀ yẹn ló ràn wọ́n lọ́wọ́ tó jẹ́ dáadáa iṣẹ́ dáadáa dáadáa táwọn èèyàn wọ́n bẹ̀ ń ṣe tí wọ́n á sọ pé nípa pé ọlọ́run náà wọ́n lọ́wọ́ náà fi ń ṣe èyí tó wà ní bíbélì nìyẹn tí wọ́n á fi iṣẹ́ dáadáa wọn lẹ́jẹ̀ndì wọn wọ́n á fi ń gbé ọlọ́run wọn ga bọ̀ torí pé yorùbá ò kí ń ṣe alákọsílẹ̀ alákọsórí ni wá ṣáwa ní wàá láwọn èèyàn dáadáa dáadáa bí tó jẹ́ àwọn legend tó jẹ́ àwọn èèyàn pàtàkì pàtàkì tí wọ́n níṣẹ́ dáadáa táwọn ẹ̀ lè sọ̀rọ̀ ń pa wọn fáwọn ọmọ wa táwọn ìta fẹ́ sọ̀rọ̀ dáadáa fún ọmọ kékeré sìn àmọ́ pé ẹ nínú bíbélì ẹ ẹ kínní kan pétérù ó ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí tí pásítọ̀ bá dúró sórí ọ́tà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ wa dáadáa ọ̀rọ̀ ọdún báyìí ṣé kò sáwọn àbá tiwa wọn ò ṣe dáadáa rí ni àwọn àbá tiwa ò ṣe dáadáa yé tiwọn tá a lè sọ̀rọ̀ pé bàbá wa nígbà báyà báyìí ó ṣe dáadáa bàbá báyìí ìsàlẹ̀ ah, gbé pé. hello. hello sir. bàbá mi ò dá sótò rẹ̀ nìdá o. ẹ sà fún ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan nínú nàìjíríà àti egypt torí pé a máa ń gbọ́ fún wọn ní nàìjíríà giant of africa ni wa egypt kẹta sọ̀rọ̀ pa èyí áfíríkà náà ni àbíjẹ́ ń gbọ́ mi kà. wọ́n wà pẹ̀lú yìí. bẹ́ẹ̀ ni ó ṣe wá jẹ́ pé egypt yẹn ó wá wà nínú báíbù hmm. nàìjíríà tó jẹ́ giant of africa kò sí ń bẹ̀. lọ́dọ̀ la sọ ń jẹ́ yanti. <laughs> ok àwa la kò sí lákọsílẹ̀ tí wọ́n. bíbélì o ok sà. ẹ wá bí kò bọ̀. nígbà tó dáyà sí egypt kò sí sí nàìjíríà ọwọ́ ọdún ni wọ́n dá wàhálà nàìjíríà ọwọ́ ọdún àlàyé <laughs> ọ̀dà lọ́wọ́ ọdún so lórí ọ̀rọ̀ tí mo sọ lọ tán bá ti wá sọ̀rọ̀ wọn àmọ́ sọ̀rọ̀ àwọn èèyàn tó ti lọ lọ́dọ̀ tiwọn tó jẹ́ èèyàn dáadáa mo mọ̀ sọ̀rọ̀ iṣẹ́ dára tí wọ́n ṣe mo wà kí n sọ̀rọ̀ mo wà rẹ́nìyàn kan ní àwọn àbá tiwa tó níṣẹ́ dáadáa tẹ́lẹ̀ fi ìròyìn ọlọ́run Ṣọ̀ún ah, Ògúnmọ́lá o nígbò sí báyìí ó sì báyìí ó sì báyìí ó sì báyìí o ẹ mọ́remí o àjàsóró ó sì báyìí ó sì dáadáa báyìí o kún àfi ròyìn ọlọ́run. tó ẹ tó bá ti gbà pé bàbá òun ẹ ṣe bàbá rí tó lọ gbé abó bàbá rò ní tí ó mọ̀ ṣẹlẹ̀ sí wọn náà ló ti ń ṣẹlẹ̀ sí wa tí ò pọn nǹkan tiẹ̀ lé tó wá pọ̀n kó nǹkan lé àbí bóun náà ṣe fẹ́ sọ fún yẹn pé ah, àbá tí ẹlẹ́bọ ni wọ́n ṣẹbọ kú ni àwọn àwọn àwọn abayín inú náà wọn wà báyìí tí wọ́n sì wà ń tẹ̀lé wọn pé ah ò ní wọ lọ́wọ́ tèmi o báwọn abẹ́rẹ́ sí jóná. tí kẹ́sìn ò lè gbẹ́rù nǹkan báyẹn fún sí páìlì ẹ̀jọ́ fún wa fún sí gbìlá lọ́kà sí gbà wa. wọ́n ń bá àwọn abajì tiwa jẹ́ fún wa wọ́n á pèsè àwọn abá tiwọn bàbá wọn kan Abrahamu ọlọ́run láìkẹ́ eh, aláà láìkẹ́ jíjẹ gọ́ọ̀dù láìkẹ́ òjìṣẹ́ bàbá wọn kan Solomon gbogbo tán wọn lámọ̀ látòrí délẹ̀ gbogbo sẹ́yìn dáadáa tí Solomon gbogbo sẹ́yìn dáadáa tí David ṣe gbogbo sẹ́yìn dáadáa tí Ànábì Sulaiman Ànábì Ibrahim Ànábì Dawudu Ànábì Idris gbogbo sẹ́yìn tán ṣe gbogbo wọn lámọ̀ àwọn bàbá ti wò ní sẹ́yìn dáadáa kan tiwọn tiwa àwọn kó tán tiwọn sórí tiwa àti wọn kó sẹ́yìn àwọn wa tí ò bá tiẹ̀ mọ àwọn bàbá bàbá tó ti lọ nínú ìrántí ọ̀ gbọ́njúmọ́ àgbàlagbà kan tó ṣe dáadáa rí tó lè fi ròyìn fọ́mọ ẹ̀ nínú náà ti ok bí a bá bàbá rẹ bí a bá bàbá ọyọ ah, <laughs> ọmọ Yorùbá tí wọn yóò bá mọ àwọn sórí àwọn tó ti lọ nínú náà ti ẹ pé ah, ní bàbá mi yàn gidi ni ah, ọmọ wo ẹ tẹ máa bá pọ ọmọ mi tá a fẹ́ sọ̀rọ̀ fún kí n wá sọ̀rọ̀ bàbá mi fún kó tó fi mọ ìtàn bí bàbá mi ṣe rí ìtàn nípa tèmi nígbà máa kọ àwọn fictional stories ìtàn táyé pé àwọn gan jókòó wọn fọ́ọ̀mù ẹ̀ ni tí àyè pé wọ́n jókòó wọn fọ́ọ̀mù tán kẹ́kẹ́ ka fásitì kan fún wa nù báìbù lónìí kẹ́kẹ́ àmì fún wa lọ́la kó takura wọn kẹ́kẹ́ ka fásitì kan fún wa nù kúrán pé Muhammad sọ pé báyìí ipa làásọ fún Muhammad wíwáyìí ipe ẹgbùdọ̀ fàbúrò yan tálà tí wàá di lọ́la tó yẹ pé Muhammad fẹ́nibọ́dì fẹ́mẹ́dẹ́gbẹ́. àkọsílẹ̀ tó jẹ́ yẹn tẹ́yìn sọ pé torí pàwọ́ làkọsílẹ̀ ní tiwa ò ṣe dá yẹn àkọsílẹ̀ tí wọ́n jẹ́ yẹn náà náà làá fẹ́ fi dì pẹ̀lú wọn báyìí àkọsílẹ̀ tó jẹ́ ẹ̀ náà la fi ń question wọn báyìí tí wọn á lè dáhùn béèrè wa tó bá ti wá já ìwọn nírọ̀ kan bóyá kírètì nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ wọn àfẹ́ pa irọ́ mi láti fi kọ́ bẹ̀ ṣe àpò tẹ́yìn bá ti parọ́ kan tó bá ti já irọ́ yẹn ẹni yẹn ó ní di irọ́ méjì mi mẹ́ta àbí irọ́ mẹ́ta láti fi correct irọ́ kan tó já yẹn tó wá báàkì irọ́ mẹ́ta tó wá tó wá já irọ́ mẹ́ta míì tó tó pa yẹn ó tún ní irọ́ mẹ́fà láti fi báàkì yẹn náà irọ́ àwọn gorí irọ́ even most of àwọn èèyàn tá à ń bẹ̀rẹ̀ kọ́sẹ̀ ọ̀rọ̀ pásítọ̀ àbáfa wọn ìbẹ̀rù dé level kan àwọn gbọ́dọ̀ convince wọn kàn pé eh, ẹja afilẹ̀ àdìtú yẹn ọlọ́run ló yẹ pé wọ́n ti mú òtítí pé kọ́sẹ̀ táwọn ń bèrè àáfà àti pásítọ̀ lè mí tọ̀ pé ẹ̀wọ̀n ò lè dáhùn ẹ̀ àwọn àpàdà wò pé eh, ẹ àwọn ẹja sábà pé ọlọ́run ló yẹ ìjọ tó bá ti sọ tó bá ti bẹ̀rẹ̀ ìjọ tó bá ti bẹ̀rẹ̀ láti máa question àwọn scriptures yìí ìjọ yẹn ló ní freedom ìjọ yẹn ló ní ọpọlọ o lè sọ fún mi pé ẹ mọ gbé àbá kan wá ní Ísírẹ́lì ìjọ kan ó wà ń du ewúrẹ́ mọ́lẹ̀ ó wà ń ti kíní kan bọ̀lẹ̀ ẹ àwọn àbẹ̀yìn ìtàn tí wọ́n wá lẹ́kàn ọ́lẹ̀ kò sí scripture tán ti dákọ̀ lu tiwa rí kódà táwọn ìfẹ́ lo nǹkan tí ò dáná ti mú mọ́ lóyìn òdúdú gan àwa tiwa àwọn máa ń praise ti tí àwọn ní ṣé tí táwa nìyẹn kakọ kakọ ká àsùn pé tiwa yẹn ni hmm, kò ní tí mo jalè àwọn bàbá kan wàyà àwọn bàbá tó lọ àwọn kan wàá ṣeré ní tiwọn ni. nítorí àfi amú báìbù kọ̀ọ̀kan wá tí kúrò àná wà wá lẹ́yìn tó wá ń question báìbù tí kúrò àwọn sọ pé òun lòun ju báìbù lọ definitely táwọn náà wá gbé tiwa jáde sìn táwọn lójú kúrò àwọn ojú báìbù lọ káwọn náà polówó ẹ̀ fáwọn èèyàn ni ní tó bá wá bánú àṣà abẹ tó bánú ṣe abẹ ó yẹ kí àwọ̀ wá láti tún ṣe ni kìí káàní àwọn abáwá gan tí ẹ dá hmm, àwọn abáwá nígbà ayé wọn wọ́n ṣe báyìí wọ́n ṣe gbá wọ́n ṣàwo tí bàbá èèyàn bá ṣe nǹkan tí ò dáa téèyàn bá dàgbà tí wọ́n yẹ kíyìn o tó kọ̀ abẹ́ ṣe ni tí kó nù tó àmọ́ òpé ara mi ò ṣe dá ó wá lé abó bàbá àwọn Arab country mo sì lè fúnyàn níwèé ìgbélú wọn láíláí mo ò rí àwọn ò rí yín bí kankan náà kò kọjá pé kẹwàá sí àràfà mo gbó lọ́wọ́ yín kò yá kẹ́ wá sílùú wọn kí wọ́n gbowó lọ́wọ́ tí táì gbowó lọ́wọ́ tí ìjọ tí iṣẹ́ iṣẹ́ yín bá ti tán lù wọn ìjọ náà wọn ò lè yín lè wọn á ṣe báyìí wọn á ṣe báyìí gbogbo àti wá gbé èròǹgbà sí wípé téèyàn ò bá tí ì lọ sílùú tiwọn yẹn téèyàn ò bá tí ì lọ sílùú tiwọn yẹn kò sí rẹ́mẹ́dì máa nǹkan wà ní sọ pákó mẹ́wọ̀n ó tapákó ó lọ nígbà òde padà rẹ ó padà ó padà gbé sọpákó tì àìmí àwọn èèyàn ní mẹyàn tí mo lè kà tó lọ fi bísínẹsì wọn lọ tó yẹn fi pé kọ àwọn lọ nígbà àwọn fi padà dé bísínẹsì ò ṣeé ṣe mọ́. ọmọ ọlọmọ wa ń pe abó ń bàbá ìròyìn àbá tiwa dáadáa àwọn àbá tiwa nígbà tẹ́yìn wá dúró nísìnyí táwọn ọmọ táwa táwọn ṣe ràn ràn táwọn ṣe ràn ràn àlùjọ náà àti paradise ṣe àwọn abá tí wọn mọ jó lọ́dọ̀ aláàbàdọ̀ god àwọn abá tí wọn mọ jó náà àwọn àti ràn ràn ibi táwọn abá wa ò dé rí àfẹ́ débẹ̀. ó sì fọmọ tí ń jẹrú kò sí àlọ́pṣọ̀n ju pé nǹkan àwọn abá ti wá káà náà gbé kalọ̀ option kẹta nínú tó bá sọ pé scriptures wọn ló sì fẹ́ máa tẹ̀lé fi táwọn kọ fún wa lọ àfẹ́ máa tẹ̀lé bí a ṣe mọ̀ mẹ́rọ jáde náà ni a kàn máa compare ni a máa compare ni a máa compare ni níjọ́ la fẹ́ compare di níjọ́ la fẹ́ mọ̀ kí a bá tí wọ́n di. ìyẹn ròyìn Allah ó dẹ̀ fi sítórí Allah tó fi ròyìn Allah ó dẹ̀ tó fi tó Allah ẹ̀wọ̀n mọ̀ ìyẹn lọ sàṣìfà àlà ó padà bọ̀ ojú fọ́ ìyá náà ó sì dàgbà àti ìyá àtọmọ ìkẹ́kọ̀ọ́ jẹrẹ àwọn méjì ara wọn náà ara wọn ó sì lọlé aláwọ lọlẹ mímọ́ kí wàá lọlẹ mímọ́ fún ẹni tó bá jẹ́ pẹ́sìmì ló ṣe tí wulẹ̀ ṣẹ̀sìn yẹn sírú àgbàkóhun tí yóò ṣàgbàkóhun báyìí ìgbà náà ti ẹni ayẹyẹ àgbà náà ti ẹni sọ̀rọ̀ mẹ́kà gan ni tó níṣẹ́ lọ. ọmọ Yorùbá ò lè ronú mọ́ bago mapalasa tal eh. gbẹ̀yìn tí a lè wọlé bá wa ṣe àpúgà mi ẹ láì kẹ̀kẹ́ ṣe ẹ kẹ kọ́mọ̀tì àwọn ọmọlọ́mọ tá à ń ṣe ẹ̀wọ̀n bàbá ẹ láì búra mi kẹ ṣe ẹ kẹ kọ́mọ̀tì a nílé gbípò mọ́ ọjọ́ ọjọ́ ti lọ òun yàn sí ọlọ́bẹ̀ ṣe gbẹ̀yìn tí a bá dé lórí ètò yìí eh. wọ́n ti blọ́ọ̀kì náà báyìí ẹ ṣe é orin tá a sì rí àyè gbé pé yín á mọ̀ gbé pé yín jọ mi láyọ̀ láyọ̀ lámọ̀ palẹ̀ ọlọ́run ní fi ikú yà wá kò ní fárùn.